إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يدلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه ومن اهتدى بهداهم واستنى بسنتهم الى يوم الدين امين الحمد لله الذي من على عباده بمواسم الخيرات ليغفر لهم بذلك الخطايا ويكفر عنهم سيئات وليضاعف لهم بذلك الثواب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 فإن أصدق الحديث يا عباد الله كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وأجارنا من النار آمين عباد الله فموضوع خطبتنا اليوم يتركز على استقبال الشهر المبارك عباد الله اتقوا ربكم واعبدوه واشكروا ولا ما أنعم بي عليكم واحمدوه لقد أظلكم شهر عظيم وموسم كبير كريم تضاعف فيه الحسنات وتعذ تضاعف فيه الحسنات وتعظم فيه السيئات إنه شهر رمضان الذي أنزل فيه القرآن انه شعر الصيام والقيام شهر الصدقات والبر والاحسان شهر اوله رحمه واوسطه, مغفره واخره عتق من النار واعلموا عباد الله ان الصيام انما شرع ليتحلى الانسان بالتقوى ويمنع جوارعه من المحرمات فيترك كل فعل محرم من جش وخداع وظلم ونقص المكاييل والموازين ومنع الحقوق والنذر إلى إلى المحرم والسماء الأغاني المحرمة عباد الله ولقد قال الله تعالى في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله اعلموا رحمكم الله أن بلوغ شهر رمضان وصيامه نعمة عظيمة جدا ومنة جسيمة على من قدر الله عليه نسأل الله سبحانه وتعالى أن يبلغنا رمضان وكان النبي صلى الله عليه وسلم يبشر اصحابه بقدوم رمضان اخواني كيف لا يبشر المؤمن بشار يفتح الله فيه ابواب الجنه وكيف لا يبشر المذنب بشار يغلق يغلق الله في ابواب النار كيف لا يبشر العاقل بوقت يغل ويسفد فيه الشياطين عباد الله من رحم في رمضان فهو مرحوم ومن حرم خيره فهو محروم عن ابن عمر رضي الله عنهما أنه كان يقول إذا دخل أول ليلة من شهر رمضان مرحبا بشعر خيره كله صيام نهاره وقيام ليله النفقة فيه كالنفقة في سبيل الله بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا إنه هو الغفور الرحيم adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ọlọ́run ọba tí ó àwa ni aláàánú àwa ni aláforíjì kó mọ́sá ìsàforíjì ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa àwa ni olùfinimọ̀nà ọlọ́mọṣèwà lọ́nà láéláé àwa sọ láti ọ̀dọ̀ ọlọ́run kúrò níbi aburú ẹ̀mí wa àti àìdá iṣẹ́ ọwọ́ wa dájúdájú gbogbo ẹni tọ́lọ́run bá fi mọ̀nà òun nìkan ló lè mọ̀nà ẹni tọ́lọ́run ọba ọba sì kádàrá mọ̀nà mọ́ kò sí ẹ̀dá kan tó lè fi ẹni bẹ́ẹ̀ mọ̀nà wọ́n máa náwó wọ́n máa ṣe wàhálà wọ́n máa ṣe dààmú lórí nǹkan tọ́lọ́run ò ní gbà lọ́wọ́ wọn bó ti wulẹ̀ kó máa àwa lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe wá lọ́mọ àná Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọ mu wá kú lẹ́yìn ànábì láéláé ìkẹ́ àti Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba gbé dìde ní ìkẹ́ àti ìgẹ́ fún gbogbo kútùbà wa tèní òun náà ni báwo ni a ó ṣe pàdé oṣù oníbùkún èyí tó dojúkọ wá táwa náà dojúkọ yìí abẹ ọlọ́wọ́n bá nítorí tóbi rẹ̀ kó mọ́sá ìkádàrà wa mẹ́rú tí ó gbà á jẹ́ ká mọ̀ bẹ̀rẹ̀ jẹ́ ká mọ̀ àní jẹ́ ká mọ̀ òpin ẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ rọ̀mọ̀dán nílé ayé ọlọ́run ẹ fún ọlọ́run ọba ẹ sì máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra tí ọlọ́run ọba tó ṣe fún yín dájúdájú ó ti ń kanlẹ̀kùn láti wọlé wá bá wa oṣù tó tóbi oṣù alápọ̀nlé oṣù abiyì oṣù tó ṣe wípé téèyàn bá ṣe dáadáa kan ìlọ́po ìlọ́po ládàlẹ́yìn ọgbà oṣù tó ṣe wípé ṣíṣe aburú nínú ẹ̀ ó mà lágbára púpọ̀ kò sígbà tí ìwà ìdá tọ́ àmọ́ téèyàn bá tún wá wu ìwà ẹ̀ṣẹ̀ nínú oṣù Ramadan ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò mọ̀ tún pọ̀ ju ti ọjọ́ lásán lọ gẹ́gbó jẹ́ pé iṣẹ́ eré kan téèyàn bá ṣe nínú Ramadan ìlọ́po ìlọ́po ẹ̀san lèyìn ó gbà bẹ́ẹ̀ náà ni ìwà abú àbíwá ẹ̀ṣẹ̀ téèyàn bá wù nínú oṣù Ramadan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ṣe tóbi níwájú Ọlọ́run oṣù Ramadan ẹ jẹ́ ká lọ mọ̀ pé oṣù oríire ni o oṣù ìbùkún oṣù àlùbáríkà ni nítorí pé nínú oṣù yìí náà ni ọlọ́run ọba sọ alukur'ani kalẹ̀ oṣù yìí ìbùkún ni látòkè délẹ̀ ọ̀sán rẹ̀ á fi gba àwẹ̀ òru rẹ̀ á fi yànnà fìlà oṣù tá a ń ṣètọrẹ àánú ni oṣù tó ṣe wípé tó o bá fún ẹnìkan ní èso dàbínù kan àbí èso tá a lè fi wé bíi kóró àgbàdo kan tó o fi ṣètọrẹ àánú sọ́dọ̀ ọlọ́run nínú oṣù yìí ìlọ́po ìlọ́po ládá ló gbà pàápàá jùlọ kọ́lọ́n tó ẹ̀ tí wọ́n á lò ní sábàbí ẹni tó ti ń gbàwẹ̀ látàárọ̀ ìwọ ló tún wá fún ní nǹkan tó fi sínú láàdá ńlá ni eléyìí jẹ́ nínú oṣù yìí oṣù téèyàn máa ń gbìyànjú láti ṣiṣẹ́ olóore ni oṣù téèyàn máa ń gbìyànjú láti ṣe pẹ́pẹ́ fún lọ́sọ́dọ̀ ọlọ́run ni oṣù tó ṣe pé ìwà ahun kò gbúdọ̀ èyí ò gbúdọ̀ bárẹ́ nínú oṣù náà torí pé ẹni tó bá gbé ìwà ahun wọnú oṣù Ramadan láàdá tó pọ̀ ló sọnù mọ́nítọ̀ lọ́wọ́ lẹ́ẹ̀fì máa rí ní oṣù Ramadan ẹni tó ṣe wípé béèyàn bá tọrọ wọ́n nira lọ́wọ́ rẹ̀ kò lè fún yàn yóò ra ọsàn wá sí mọ́sálásí yóò ra ọ̀gẹ̀dẹ̀ wá sí mọ́sálásí yóò ra oríṣiríṣi nǹkan wá sí yóò gbé wá mọ́sálásí káwọn yóò fi máa sínú nítorí pé inú oṣù yìí oṣù tí gbogbo èèyàn fẹ́ máa ń ṣe dáadáa ni oṣù tó yẹ pé tá a bá ṣe dáadáa kan ìlọ́po ìlọ́po onílàádá tá a gbà ń bẹ́ẹ̀ ẹ̀yìn ẹrúsìn ọlọ́run Ramadan àkọ́kọ́ rẹ̀ ìkẹni o àárín rẹ̀ ọlọ́run ọba yóò sọ ẹni tí wọ́n ti kádàrà ná mọ́tẹ́lẹ̀ ọlọ́run yóò sọ wọn di ọmọ àlùjànnà ẹ jẹ́ ká lọ mọ̀ wípé oṣù Ramadan ó dé láti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ó dé láti wá tún wa ṣe ó dé láti wá yí wa padà nípa gbogbo àwọn ìwà tó ti ń bẹ lọ́wọ́ wa odidi oṣù mọ́kànlá òun lẹ́nu kọ̀ọ̀kan wá ti lò bó ṣe wù wá oṣù kan tó ń bọ̀ yìí oṣù tí a fẹ́ gbégbèsí ayé bí ẹni pé a ẹ̀dá ọmọnìyàn ẹ rí pé ẹ̀dá ọmọnìyàn nínú àdámọ́ ọmọnìyàn ní ká jẹ́ nínú ẹ̀dá ọmọnìyàn òun ní ká mu nínú ẹ̀dá ọmọnìyàn ní ká lóbìnrin ká sì súnmọ́ àwọn ìyàwó wa àmọ́ àwọn wọn èyí bẹ́ẹ̀ sì ni èyí mu wọn kì í súnmọ́ obìnrin bèlè sí pé ma iye màláíkà tọ́lọ́n fẹ́ dá ẹ̀ka náà ló ti dá wọn ẹ̀rì èèyàn iye ju èèyàn fẹ́ dá kì í ṣe ẹ̀ka ló dá gbogbo wa méjì ló kọ́kọ́ dá òun náà ni Adam àti Hawa látara àwọn yẹn ni àwọn yòókù tí wọ́n ń dìde ṣùgbọ́n àwọn mọ̀lẹ́kà gbogbo mọ̀lẹ́kà tó lọ́n fẹ́ dẹ́ ẹ̀ka náà ló gbogbo wọn so ìdí tó fi jẹ́ pé wọn ò ní àkóso kọ kò sákọ kò sábo nínú wọn débi pé wọ́n ń bí sí wọ́n ń rẹ̀ sí ìṣesí àwọn mọ̀lẹ́kà yìí Ọlọ́run wá fẹ́ ká yá Ramadan ló fi jẹ́ pé lọ́sàn-án àní jẹ àní mu àwọn ìyàwó wa tán jẹ́ àwa ya díẹ̀ nínú òṣìṣẹ́ àwọn màláíkà tó bá tún di òru á tún jí dìde á tún máa yan náfìlà ẹ rí i pé nínú oṣù Ramadan iṣẹ́ olóore máa pọ̀ nínú oṣù Ramadan ẹ̀mí máa ń fàṣítọ́ lọ́hùn nínú oṣù Ramadan ìdàgbàsókè máa ń báyàn ní ti ẹ̀mí ìbáṣe pé gbogbo oṣù tó kọjá náà bá a ṣe ń lò náà nìyẹn á ti súnmọ́ lọ́wọ́n ọba jù báyìí lọ tọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga ìfẹ́ tọ́lọ́wọ́n ọba ní sí ọlọ́run wá sagbo nínú gbogbo oṣù ọlọ́run sa oṣù yìí lásàyàn láti lè máa fi tún wa ṣe láti lè máa fi fọ̀ wá mọ́ láti lè jẹ́ ká lè máa ní ìdàgbàsókè nínú ẹ̀mí ẹ̀rọsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ pé oṣù Ramadan wọ́n gbé kalẹ̀ láti lè ṣàfọ̀mọ́ àwa mùsùlùmí ni láti lè jẹ́ ká lékún nínú ìbẹ̀rù ọlọ́run àti láti lè jẹ́ ká lè ní kápá lórí ríkìríkì ara wa láti lè jìnnà sí tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ ẹ rí pé ká jẹun halal ntọ́lọ́n fẹ́ ni ká mu àárọ̀ halal ntọ́lọ́n ọba fẹ́ ni ṣùgbọ́n nínú Ramadan ẹ rí wípé àní jẹun oúnjẹ tó jẹ́ halal gan àfilẹ̀ àní jẹ nítorí ta ni nítorí ìbẹ̀rù Ọlọ́run ntọ́ bá fi lè rọrùn fún wa láti lè ṣe eléyìí nínú Ramadan tí Ramadan bá lọ tán kò yẹ kó ní wá lára láti lè jìnnà sóúnjẹ haram torí pé ní Ramadan gan oúnjẹ tó jẹ́ halal àjẹ́ nítorí ìbẹ̀rù Ọlọ́run nínú Ramadan ìyàwó wa tó lẹ́tọ̀ọ́ sí wa lọ́sàn-án Ramadan tó ṣe pé ìyàwó tá a lẹ́tọ̀ọ́ sí tó ṣe pé tá a bá ba aláṣepọ̀ àtúngbàládá lọ́dọ̀ Ọlọ́run ìwò làwọn òun náà lè súnmọ́ kí lọ́wọ́ adé tí Ramadan bá lọ tán tó fi lọ ń ṣe sìnà Ọlọ́run ọba tó ní kápá lérí rẹ nu Ramadan láti lè mọ́ sùn mẹ́lẹ́tọ́ rẹ ṣé kò yẹ kó ní kápá lérí rẹ nígbà tí Ramadan bá lọ tán láti ẹ̀ ti lè mọ́ di ọdún ẹni tí kì í ṣe rẹ ló fi jẹ́ pé oṣù Ramadan ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ ó kọ́ wa ní àti lè dàgbàsókè nínú ẹ̀mí kábàá lè ní kápá láti lè kóra wa níjànú níbi nǹkan tí ọlọ́run ọba ò fẹ́ ẹ̀yin ẹrúsàn ọlọ́run oṣù Ramadan ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ láti lè jẹ́ ká jìnnà sí àwọn ìwà ẹ̀ṣẹ̀.